الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على أشرف رسل الله نبينا محمد وعلى آله وصحابته أجمعين موضوع الحلقة الإسراف والتبذير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba tó jẹ́ pé òun lọ́ba tí máa ń ṣe ìdẹ̀ra fún ẹni ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá níbi wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ èèyàn máa yá mi nínú islam kókó tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ òun náà ni al-israf wa tabdhir ká máa ná náà pa ká máa ná náà pa nínú oore tọ́lọ̀ ń ṣe fún wa ẹ̀já kọ́kọ́ lè mà ẹ̀já lọ lè mà ẹ̀yin ibadallah ìpè ọlọ́run ọba wa o aláàánú ni ó ṣe àánú wa àánú tó ṣe fún wa yìí àánú náà pọ̀ nínú àánú tó náà bá ṣe fún wa ẹ̀yọ́ màyá mi òun náà ní ìkẹ́ ẹ̀dẹ̀ tó wà lọ́wọ́ wa az-zahira wal-batina àwọn ìkẹ́ èyí tí ó hàn àtàwọn ìkẹ́ èyí tó jẹ́ pé àwa gan tọ́lọ̀ ń ṣe fún gan àmà tó ṣe jẹ́ pé tọ́wọ́ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa dúpẹ́ ipe ìwọ ọlọ́run mo dúpẹ́ fún ọ ala ni'amika az-zahirati wal-batina eré àwọn ìdẹ̀ra rẹ tó èyí tí mo mà àtèyí tí mà èyí tó hàn àtèyí tó pamọ́ kọlọmọ gbòòrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ikhwatal iman ayọ́mọ ayá mi nínú ẹ̀sìn al-israf ìnáàpà huwa mujawazatul hadd òun náà ní kéèyàn máa kọjá àlà ẹ̀sìn wa yìí ó gbé àgbékalẹ̀ fún wa a ní ṣe àìṣe ètò a sì ní ṣàṣejù a ní yahun a sì ní máa nánà àpà ọlọ́wọ́n bá ń sọ nínú al-Qur'an bá da a'udhu billahi mina shaitan rajim wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́wọ́n bá ní àṣeyín níjọ àárín ẹ̀ ní sàṣe jù ẹ̀ sì ní sàṣe ètò ẹ̀ ní yahun ẹ̀ sì ní máa ná náà pa ẹ̀ rí iná yìí èèwọ̀ ni nínú ẹ̀sìn wa nígbà tó ọlọ́wọ́n bá ń ròyìn ẹni rere ọlọ́wọ́n bá ní walladhina idha anfaqu ọlọ́wọ́n bá ní àwọn ẹni rere tí mo bá fẹ́ náwó lam yusrifu wọn ò ní nánàpà wọn lam yaqturu wọn ò sì ní yahun wa kana bayna dhalika qawama àwọn tá a wí yìí wọ́n wà láàrin méjì ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá ṣe ìdára fún wọn lé ayé ká máa lò ó ká máa gbádùn rẹ̀ jíjẹ múmu ká máa kọ́lé ká máa ra nǹkan gùn bíi mọ́tò àbáwọn nǹkan míì náà ọlọ́run ò sí ilé wọ̀ fún wa àmọ́ tí ń sọ fún wa ni pé ká má ṣàṣejù ọlọ́run fẹ́ ká máa jẹ ká máa mu nítorí wà lérí ilẹ̀ àwa lọ́lọ́run dá fún ọlọ́run bá ní ya bani Adam ẹ̀yin ọmọ anábì Adam khudhu zinatakum khudhu zinatakum ẹ mú àwọn ẹ̀ṣọ́ yín àwọn aṣọ yín tó dáa ẹ máa wọ̀ ọ́ inda kulli masjidin gbogbo àtẹ̀yìn bá ń bọ̀ wá kírun ní mọ́ṣáláṣí wọ̀kùlù wọ́ṣọ́rọ́bù ẹ máa jẹ ẹ máa mú wọ́lá tusrifu ẹ máa nana pa innahu la yuhibbul musrifin owó ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ àwọn àpà bọ́ ọba ti jápa ò lè jọ́rẹ̀ ọlọ́run bọ́ ọba ti jápa ò lè jẹ́wàlé ọlọ́run ọlọ́run ọba ní ká jẹ ká mu àmọ́ ká má jẹ jẹ àpà ká má fóúnjẹ ṣòfò ọlọ́run ní kul man harrama zinata llahi allati. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق ọlọ́run ọba ní ta ló ṣe àwọn nǹkan dáa tó dáa lérí ilẹ̀ ọlọ́run ta ló ṣe é léèwọ̀ fún yín ta ló ṣe é léèwọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn ọlọ́run la mú jáde àwọn ọlọ́run ọba la dá wọn kẹ̀mọ́ fi gbádùn àdá wọn fẹ́yìn àwa adẹ́yìn fẹ́sìn wat tayyibati mina rizq gbogbo nǹkan dáa nínú àrísìkì ọlọ́run ọba ní ẹ̀yìn lẹ́nìí gbogbo tọ́da tọ́da tó wà lérí ilẹ̀ yín lẹ́ní ká jẹun ká mu ká náwó ẹ̀sìn fẹ́ àmọ́ ká má nana apà ká má jẹ̀jẹ̀ apà arákùnrin kan ó wà ní anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ń bá ní sọ̀rọ̀ lọ́wọ́ nípa ìgbéraga ó wà ní èmi o ìmọ̀ wù mí kí n máa tún bàtà mi ṣe anabi ní ọmọ tún bàtà rẹ ṣe ìtúbàtà ṣe ò sí nínú ìgbéraga inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba wa ọba tó fẹ́ràn ẹwà ni ọba arẹwà lọ́lọ́run nítànẹ́bí tíráì láti sọ ni pé kọ ọmọ tó bá tààrẹ ṣe nítànẹ́bí tíráì láti sọ ni pé kọ ọmọ tó bá tààrẹ ṣe ọ wà nínú tó dùn mọ́lọ̀ nítorí pé ọlọ́run ọba ọba ni ó sì nífẹ̀ẹ́ ni tí máa ń tí máa ń wà ní gbogbo gbà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi àlùmọ́rí àtú sọ́ọ̀lẹ̀ hà ìyàwó dáadáa tó gbọ́rọ̀ sí ni lẹ́nu tí ń bá ní mọ́lẹ̀jì lásìkò tó bá pọ̀ tá a jọ ń na nígbà tó bá kú díẹ̀ káàtó tálábìnrin yìí tí ò ní kanra tí ò ní bẹ́ẹ̀bú tí ò ní bú tí ó tí ó tí ó wà pẹ̀lú ọkọ rẹ̀ lásìkò dẹ̀ra àtàsìkò nira wàlìjáru sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni níbọ̀ dáadáa tẹ́ fẹ́ràn ara yín wàlìmọ́rìkàbùn hàní bẹ́ẹ̀ ni nǹkan gùn tó gbádùn tí ọmọ rẹ̀ wàlìbẹ́yìtùlù àti ilé tó anabi ní ìgbádùn ayé ni oríire ayé ni ìdùnnú ayé ni anabi tó wá ní arúgbó àwọn mẹ́rin ṣàkọ́wà ẹ rí nǹkan mẹ́rin àkọ́kọ́ yẹn tí ó bá ti wúlò fún yàn tí ó dá fún yàn ń bẹ̀ definitely ọlọ́run ọba ń tọ́ àyè láti sọ fún wa pé ẹ wá rí nǹkan mẹ́rin yẹn tá anabi ká yẹn anabi ní arba'atun min ash-shaqawa arba'un min anabi ní arba'un min ash ó tún wá ní al-mar'atu as òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ń fi yé wa nínú ẹgbà wa wípé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí orí ayé ni ẹnìkan ò ṣe é léwọ̀ fẹ́ni kankan ẹ̀rí islam haram al-bukhala wal israfa islam ṣe ìnápa ọlọ́run bá wa allah subhanahu wa ta'ala ọsàn náà quran ipe àwa tá a jẹ́ ọmọ èèyàn ọlọ́run bá ní wa adi dhal qurba haqqa àwọn tó súnmọ́ yín nínú àwọn ẹbí orin tá a ṣe fún yín ẹ fáwọn náà ń bẹ ẹ ṣe àrẹ fáwọn náà wal miskina gbogbo àwọn allahu akbar wa adidal kurba wal miskina wa adidal kurba haqqahu wal miskina. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wa áti dhalkurba haqqahu wal miskin ọlọ́wọ́n bá ní wa áti dhalkurba haqqahu wal miskin wabna sabi ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín nínú àwọn ẹbí ẹ fún wọn níwọ̀ wọn àwọn tálíkà ẹ ṣàánú wọn wọ́n bùnà sẹ́bíìlì àwọn tí wọ́n ń lọ tí wọ́n mọ bí wọ́n ń lọ mọ́ àbí wọ́n ń lọ wọn ò rówó tó gbé wọn débi wọ́n ń lọ ẹ ṣàánú àwọn náà wàlá túbà zírí tàbùzíra ẹ má dáná àpà àpà ọmọ ìyá èṣù ni ọlọ́run ọba fi wé èṣù ojú ọ̀nà èṣù ni wa kana shaytanu li rabbihi kafura ọlọ́wọ́n bá ní kèfèrí ní àṣetáni ó di aláìmoore nítorí pé òun ní máa ń tí àwọn èèyàn síbi ìnáàpà kò moore al-israf anuwa anuwa al-israf àwọn ọ̀nà tí máa ń gbà náà náàpà bí máa lò kan nílò àpà alákọ̀ọ́kọ́ al-israf kéèyàn máa waste omi ẹ̀sìn wa ó ṣe é léwọ̀ fún wa ká máa waste omi àwọn sọ̀hábà bíi anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní hal fil wudu israf hal fil wudu israf ǹjẹ́ alimọ̀ sàlùwàlá kátó máa ná náà pa anábì ní bẹ́ẹ̀ ni naam anábì ní bẹ́ẹ̀ ni ẹ máa dọ́ máa yẹ iṣu tẹ́ ẹ bá sọ̀rọ̀ alátara pé ẹ ń wéṣítò nígbà tẹ́ ń sàlùwàlá lọ wọ́n ní múdù kan ẹ pure water kan àti dájí ẹ wọ́n lé anábì máa fi ń sàlùwàlá múdù ẹyọ kan àwọn táwọn máa ń fi omi sàlùwàlá tá a ṣe omi lẹ̀ tá a ṣe omi lẹ̀ a máa fọjú omi ọmọ dànù a máa fọwọ́ a sì ṣe omi lẹ̀ àbáwọn tá à ń bomi tá a fi ń wẹ̀ ẹlòmíín fi dájí drọ́ọ̀mù wẹ̀ nínú yàrá rẹ̀ látara omi tó ṣiṣẹ́ rí yọkọ̀ máa ṣí náà ni yọ máa wéṣẹ̀ ẹ̀ a máa wéṣẹ̀ omi ní kitchen a máa wéṣẹ̀ omi ní gbogbo bíi ìmọ̀ wéṣẹ̀ omi èèyàn ń wéṣẹ̀ resources ni o èèyàn ń wéṣẹ̀ ọ̀kan náà àwọn ìdẹ̀rọ̀ ọlọ́wọ́n bá wá ní lẹ́yìn náà ní bá àníìmà ṣe rí omi yẹn ìdẹ̀rọ̀ ọlọ́wọ́n bá ní nígbà tá a bá rómi là á máa mọ̀ pé ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ni kọ́lọ́mọ mú ìdẹ̀rẹ̀ adáko lára ẹni kọ̀ọ̀kan wa ìbádọ́lá ẹ̀yà rúṣin ọlọ́run ọba wa ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ń jí ń yóyé wa wípé kúlù washrabu ẹ máa jẹ ẹ máa mu wala tusrifu ẹ máa dáná àpà nínú àyà mi ọlọ́run ọba ní kúlù mimma razaqakumullah ẹ máa jẹ ẹ máa mu nínú àzìkítọ́ lọ́n wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé ọ̀nà èṣù o bẹ́ẹ̀ bá ti ń wéṣìtì oúnjẹ tẹ̀ ń wéṣìtì omi tẹ̀ ń wéṣìtì ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹ̀ ń tẹ̀lé ìlànà èṣù ni nítorí pé èṣù ń tì í lọ síbi tọ́lọ́run ti gbàdẹ̀ra rẹ̀ lára yín ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba ní wakulu washrabu ẹ máa jẹ ẹ má da oúnjẹ nù ọlọ́run ní ẹ má da oúnjẹ nù o ẹ má da oúnjẹ nù o kó oúnjẹ wọn tó jáde ńlẹ̀ <laughs> òjò rọ̀ sí o bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ ṣe wàhálà owó tẹ̀ fẹ́ ràánà owó ńlá ni ẹ má da oúnjẹ nù ọlọ́run wala tusrifu ẹ má da oúnjẹ nù o innahu la yuhibbul musrifin ọlọ́run bá lóun nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n máa ń fóúnjẹ ẹ fẹ́ ẹ tọ́jú ẹ fáwọn ọmọ ọ̀dọ̀ ẹ kó fún gbogbo àwọn tálíkà ẹ wá ń da oúnjẹ nù bẹ́ẹ̀ bá ṣe da oúnjẹ nù sí bẹ́ẹ̀ náà ni àṣetánù ṣe ráyè nu ayé rẹ̀ sí kọ́lọ́mọṣẹ́ àṣìṣe ẹnì kọ̀ọ̀kan wá bí aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò wọ rẹ́sítọ́rántì ni àbíkọ́ wọ ilé oúnjẹ bọ́bá dé ilé oúnjẹ oúnjẹ tí ò ní jẹ tán ni ó béèrè lọ́wọ́ wọn yóò máa béèrè pé ẹ fún mi lóúnjẹ báyìí ẹ fún mi lóúnjẹ báyìí Ramadan òun náà lọ́fẹ́ jẹ̀ yìí lọ́fẹ́ jẹ̀ yìí lọ́fẹ́ jẹ̀ yìí lọ́fẹ́ jẹ̀ yìí nígbà tí ẹ̀jẹ̀ tẹ́ntẹ́n bẹ̀ ikùn rẹ ti kún yọba dá yókùn nù yọba dá yókùn nù anabini wàlláhi la yumin anabini kò nígbàgbọ́ ìparọ́ ni wàlláhi la yumin kò nígbàgbọ́ wàlláhi la yumin kò nígbàgbọ́ kọ́ọ̀lù mọ́ni ya rasulallah àwọn sọ afa níta ni ò nígbàgbọ́ yẹn anabini ìgbàgbọ́ rẹ ò pé máa ń bá tẹ̀sán bọ̀ àná wàjà rúrú jáà gbogbo ẹni tó jẹun tó yó tó tún dànù tí àwọn nébọ̀ rẹ̀ tẹ̀bi ń pa tí ó sì fún wọn jẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ta'amun wahid yakfil ithnayn oúnjẹ ẹnìkan yóò yóò yàn méjì bẹ́ẹ̀ bá gbóúnjẹ ẹnìkan kalẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti dé mọ́tò dáná mi ma oúnjẹ ẹnìkan yóò yàn méjì anabi ni wàtò amúlẹ̀ ìtìlẹ̀ oúnjẹ yàn méjì yakfil arba'a yóò yóò yàn mẹ́rin ẹ má fojẹ sọfọ jama ibadallah ẹ̀yẹ lùsìn ọlọ́wọ́n bá wa ikhwatal nínú àwọn ọ̀nà táwọn èèyàn tó ń gbà ṣe nǹkan lófò al-israfu fil mal àwọn èèyàn wa máa ṣe owó lófò ya abdallah ayyuhal gali ìwé ẹrú ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá darí owó sọ́dọ̀ rẹ̀ làákàyè rẹ̀ kọ́ ìwé tó ọkà kọ́ ọgbọ́n tó ní kọ́ mímọ̀ èèyàn tó ọmọ èèyàn kọ́ àwọn èèyàn kàwé ju ọ lọ àwọn èèyàn mọ̀ ju ọ lọ àwọn èèyàn gbajúmọ̀ ju ọ lọ tá a sọ wọn dolówó owó ọlọ́wọ́n máa ń darí ẹ̀ sọ́dọ̀ ẹni ọba fẹ́ ni ní ìmọ̀tòmí ní àmì láà nínú àwọn ìdẹ̀rọ ọlọ́wọ́n bá wa ní ṣe irú owó náà lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa fi ń ṣòfò ọlọ́run ṣe léèwọ̀ fáwọn kan ọwọ́ adarí ẹ̀sọ́dọ̀ rẹ ìwọ wọn fi ń ṣòfò báwo láti mọ̀ bóun fowó ṣòfò àmà ìmọ̀ àtún fíkọ́ ha fi máa ṣì gbogbo wa tó bá ná owó yẹn láti fi ṣe ọlọ́run ọ̀nà owó yẹn òfin ṣe ṣìnà ọ̀nà owó yẹn òfin ṣẹbọ ọ̀nà owó gbogbo àtọ́ bá ti ń náwó sídìí akọ tó ń náwó sídìí ẹsẹ̀ ò ń sowó ló fònú ni aw tunfiquhu ala ma la ya'udu alayka naf'uhu fil akhirah àbí kọ́ máa ná owó lérí tí ò ní sáǹfààní fún ọlọ́run nítorí náwó lérí ni ìwọ náà gbé e yẹ̀wò dáadáa tí ó ti ní sáǹfààní fún ọlọ́run ọ̀nà náà pa ni nítorí pé owó a máa fi de ìgbádùn ayé mọ́lẹ̀ ni a sì máa fi de ìgbádùn ọ̀run mọ́lẹ̀ bó bá ti lówó ọ̀nà méjì lọ́ọ́ máa ná sí ọ jẹun ọ tọ́jú ara rẹ àtẹbí ẹ ọ wá sí sàárà ọ náwó sí mọ́sálásí ọ náwó sínú dáwà ọ náwó láti fi ràn àwọn èèyàn lọ́wọ́ ọ wà lọ́ọ́ lè bá a lọ́rùn yóò wá jẹ́ pé ọ gbádùn láyé ó tún lọ́ọ́ lè gbádùn lọ́rùn àbọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn wọ́n ti gbàgbé áhírà wọ́n ti gbàgbé ọ̀run owó tá a sì wíyì ní ìmọ̀tòmí ní àmì ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ní ó ti ìmọ̀ yàṣá ẹni bá wù ní máa ń fún pẹ̀lú hàrì mọ̀mọ̀ yàṣá ẹni tí ò bá wù kò sí bó ṣe lè ṣe ọlọ́run ní fún ni nígbà ọlọ́run bá ti wá fún ọ ọgbọ̀rọ̀ wá mú orí ọlọ́run mọ́nà náà pa mọ́nà náà pa nítorí pé ọ padà dàgbà arúgbó padà dé bọ́ọ̀bá náà náà pa lérí ẹsẹ̀ tọ́ba padà ya àsìkò tọ́ba nídìí owó ọlọ́run ó ṣe é léwọ̀ fún mọ́ máa ọ̀nà wo la máa ń gbà tá a fi máa ń fowó ṣòfò alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn máa lé mọ́dẹ̀ káàkiri mọ́dẹ̀ mọ́tò tí ń ra òtí mọ́tò tí ń lò kò tí gbó mọ́tò tí ń lò kò sí tó ṣe é àwọn ẹgbẹ́ mi ra iye mọ́tò báyìí iye mi náà ra rú ẹ̀ mo gbọ́ pé wọ́n ní mọ́tò kan báyìí ṣe jáde èyí tó wà ní ọgbà rẹ̀ ẹlòmíì ẹ̀rù pé ń ta mọ́tò ní ọgbà rẹ̀ ojú kòkòrò ayé owó mọ́tò kan kọ́ mọ́sálásí jàmá owó mọ́tò kan ọgbẹ́ bọ́ọ̀hù tí ó lọ lè bá lọ́rùn mú dẹ̀ èwo ló tún wá ń tà ń sìn ìtòhun lé nìyẹn ìtì lé nìyẹn àwọn àlùfáà ní gbogbo ẹni tí máa ń náwó lérí módẹ̀ tí ń fowó ṣòfò nítorí ó ti rí mọ́tò tí ó gbé ní wọ́n ń ra módẹ̀ ipe à mo tún fẹ́ ra irú nǹkan irú mọ́tò báyìí káwọn èèyàn lè mà kó dáa fún mi jù báyìí lọ bẹ́ẹ̀ ni ẹni tí bá ń náwó tọ́jẹ́ pé sìgá ní fi ń rà ẹni bá ń mu sìgá òun gbígbà tó sáná sówó ni ẹni tí ń mu sìgá àtẹni tó sun owó ná bákan náà làwọn méjèèjì ẹni tí ń náwó fáwọn olórin ń náwó fáwọn olùgbèlẹ̀jẹ́ àwọn ọ̀tá ọlọ́run àwọn mufsiduna fil ard owó sẹ́ títí ọ̀wá náà lé wọn lérí ọ̀hún sọ wọ́lọ́gbò ni àwọn ọ̀nà tẹ́yìn máa ń gbà sọ wọ́lọ́gbò pọ̀ ìtàfẹ́ mú bẹ̀rẹ̀ ni pé bàbá ti ń ná sí ibi ẹ̀ṣẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ̀nà owó yìí síbi nǹkan tó jẹ́ pé kò ní ṣàǹfààní fún ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta òun náà ní nǹkan tó jẹ́ pé halali ni kọ́ ra àmọ́ ó ti wá ra kọjá nílò ó ti ra kọjá ń tọ́ fẹ́ lò ó ti ra bàtà kọjá nílò ó ti ra aṣọ kọjá nílò ó ti ra mọ́tò kọjá nílò ọkọ́ lé kalẹ̀ rẹpẹtẹ yàrá kan náà ló ń gbé àbí yàrá méjì mẹ́ta yàrá bíi fifteen bẹ́lẹ̀ tí wọ́n tilẹ̀kùn rẹ̀ ẹnìkan kan ṣàǹfààní mẹ́ ìwọ náà ṣàǹfààní mẹ́ òfin rẹ́ǹtì kan máa gbowó rẹ̀ ná òfin rẹ́ǹtì kan máa gbowó ẹ̀ jẹ́ òun lófo ni anabi sallallahu alayhi wa sallam anabi ni mani asuba amina fi sirbi ẹni bá jí tí o sógun tí ń jà ó jí sínú ilé rẹ̀ mu'afa fi badanihi ọlọ́run sì fún lálàáfẹ́ kò sáré indahu kutu yawmi ó sì ní oúnjẹ tó lè jẹ fún odidi ijọ́ kan péré anabi ni ntọ́lọ́run ṣe fún yẹ faka anama hizati lahu dunya wa adhafirha faka anama hizati lahu wa adhafirha bí ìgbà tó pé ọlọ́run ọba ó sì gbogbo ayé fún un nìkan ni ìwọ wá ní tó jẹ lọ́sẹ̀ kan lóṣù kan ọ̀wá ń da oúnjẹ nù alẹ́ ní tó rí ní tó jẹ lójúmọ́ wà nù kẹ́ ọlọ́ ìwọ tó wá ní tó lóṣù mẹ́fà lọ́dún kan ọ̀wá fi ń ṣòfò ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam tazakari ayamal kibar rántí gbà tó kó lẹ́nu iṣẹ́ tazakari ayamal ajis rántí gbà tó padà dàgbà tazakari ayamal batala rántí àsìkò tí wò ní ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ ma tazakari ayamal allati تاتي ba'da hadhihi al-ayyam àwọn ọjọ́ mi tún bọ̀ lẹ́yìn àwọn ọjọ́ tó lò yìí tá a bá ń gbowó sọ àní padà gbà mọ́ bàbá wa ń bíṣẹ́ padà padà sílé tọ́jú ọmọ náwó lérí ọmọ kọ́ tọ́jú owó tí wọ́n bẹ lọ́wọ́ rẹ kó fi dé nǹkan mọ́lẹ̀ torí ọjọ́ alẹ́ rẹ ọlọ́run ní ṣe wá lálùbárà lọ́jọ́ alẹ́ o ní tọrọ bárà èmi náà ní tọrọ bárà tadhakkar ayyam al-marad rántí àwọn àsìkò táàrẹ ọ̀dẹ́ àárẹ̀ àgbà ọ̀dẹ́ ó níbi owó mọ̀ òtí wá fowó òtí fi yàn lè o ti náwó síbi tẹ́tẹ́ o ti gbogbo owó rẹ̀ àwọn olórin ti gbà á àwọn fújì ti gbowó rẹ̀ ìwọ́n láàgùn òṣìṣẹ́ ìwọ́n tó ń ṣiṣẹ́ nùrùn oye ẹnìkan wọn kọrin yín lù ní wọn gbó lọ́wọ́ ẹ̀ ẹ̀yọ́ máa yá mi fadhakkar anna ma'al usri yusra mọ̀ pé ọlọ́run ọba ó ní ìbànújẹ́ àti ìdùnnú yín máa rìn ní o àsùkò tó dáa àtàsùkò tó kù díẹ̀ káàtó méjèèjì máa rìn ní o méjèèjì máa rìn ní jàmbá kọ́lọ́mọ́sá wọlé àánú rẹ̀ kọ́lọ́n mọ̀jìá lóye tí ò da nínú ayé wa lẹ́yìn èyí tó ti da kọ́lọ́n já láti bọ̀ tán dáadáa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam òmìnira ni wáyé israf nínú àwọn nínú àwọn ìnáàpà àlè israf al-waqt kí ni mo wíṣ ti àsìkò àwọn kan ti kú báyìí wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run wọ́n jọ bí yín sórí ẹ̀mí tọ́lọ̀ fún ọ yẹn àsìkò tọ́lọ̀ fún ọ lórí ilẹ̀ mọ́ wíṣ ti ẹ̀ máa fàṣìkò rẹ̀ wọ bọ́ọ̀ gbogbo àsìkò tó fi wo bọ́ọ̀lù ni ó lè ba lọ́rùn wọ́n máa fa àwọn àsìkò rẹ kọ́ ọmọ fi sọ̀rọ̀ yìí wọ́n máa fi àwọn àsìkò rẹ kọ́ ọmọ fi sùn wọ́n náà gbọ́dọ̀ sun eight hours lójúmọ́ bí ọba tó bẹ̀rẹ̀ náà kò burú kọ́ ọmọ sun twelve hours thirteen hours lójúmọ́ oṣù lọ́sàn-án fa oṣù dòdò tó sùn fa lẹ́nu iṣẹ́ tó sùn òun wéṣẹ̀ àsìkò ní ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn Islam kò jù kólẹ̀ kọ́ ọmọ wo fíìmù ọmọ wo fíìmù àwọn tẹ́lẹ̀ wọn ò pé wọn làwọn fẹ́ tún rí ẹ àwọn tí wọn ò sí ilé ọkọ wọn làwọn fẹ́ kọ́ lọ́gbọ́n bó sì ní kó ilé ọkọ àwọn èèyàn táyé wọn ti bàjẹ́ wọn làwọn fẹ́ tún ayé rẹ sí agọ olóhùn fẹ́ kọ́ lọ́gbọ́n ọwájú kó wo fíìmù pàtí one pàtí two pàtí three nílẹ̀ ayé ta ló lọ́wọ́ yìí táwọn èèyàn ń wá ìṣẹ́jú márùn-ún tó ń fi ṣe subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi nígbà wọn tẹ́mi wọn ṣẹ́kù mọ́ tọ́lọ́ ń gbẹ̀mí wọn táwọn èèyàn ń wọ opportunity ìṣẹ́jú márùn-ún tó ń fi ṣe síkìrì fún wọn lọ́wọ́ anamidi bẹ́ẹ̀ máa sọ fún alábẹ́ hamdi ọgọ́rùn apẹ ẹsẹ̀ yàrá ìbá pọ̀ bí omi ẹ̀yọ́ màá yá mi nínú islam ẹ̀mọ́jà wíṣítà sùkọ́ wa o bọ́jọ́ kan bá ti lọ nínú ayé rẹ̀ lẹ́yìn ọ̀dà ilà kìyàmù sáà ọjọ́ yẹn ò ní padà wá má táyé òfin parẹ́ òun lọ tiẹ̀ nu wà á lọ lè má yìí pé bí ilẹ̀ bá ti má tilẹ̀ ibi tó ń ti ń ibi tó ń lọ ń súnmá ibi tó ń ti ń bọ̀ ń jìnnà ibi òun ti ń bọ̀ ń jìnnà sí ibi tó ń ṣe lọ súnmọ́ ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa òmìnira ni wáyé israf nínú àwọn ọ̀nà tá a máa ń gbà nánà àpà al israf fil malabis ká máa nánà àpà lérí ní tá a fẹ́ wọ̀ kọ́ wọ aṣọ tó pé gbogbo ará àdúgbò ọmọ ní ha ha ẹ̀ mọ̀ yẹ wọ́n ń ta ẹ̀ mọ̀ wọ́n ń ta ni libatu ṣukurọ anabini kulu wata sọdaku anabini ẹ̀ máa jẹ ẹ̀ máa mu ẹ̀ sì máa ṣe sàárà owó bá pọ̀ lọ́wọ́ rẹ wọ́n wéṣì ẹ̀ fún àwọn tí wọ́n nídi ẹ̀ bí wọ́n bá lásọ ńlé fáwọn tí ó wọ̀ aṣọ tó o fẹ́ dànù tó o fẹ́ sun náà yìí ẹlòmíì lè mú lọ yídì ẹlòmíì lè lọ ó lè mú lọ lé àná ẹlòmíì lè fi ṣe yahoo aṣọ tó o fẹ́ dànù yìí ló lè kó àwọn aṣọ fáwọn afá mọ́sálásí oníkàmbá àwọn tálíkà kí wọ́n há fún wọn kí wọ́n fi dùn wọ́n nú ẹni bá faṣọ bòyàn láṣìírí láyé ọlọ́run ó bòun náà láṣìírí lọ́rùn àdébìnrin tasaddaqu ẹ máa ṣe sàárà wàhálì bísù ẹ máa fáwọn èèyàn lásọ walbisu min ghairi israf ẹ máa wọṣọ àmọ́ ẹ máa wọ aṣọ àpá wala makhila ẹ máa wọ aṣọ fáàrí anabi ni man labisa thawba shuhra ẹni bá lọ lè wọ aṣọ ẹ rí mi ni ẹ wò mí ni tí ń tán maramara maramara mara ẹ rí mi ni ẹ wò mí ni fi dúnìyà nílé ayé ń bí tí gbogbo ẹ wá dojúbò alibasa wùlọ́wù thawba madhallatin fil akhirah awo alibasa wòlúwàwò sáwọn mọ̀tẹ́lẹ́tì yàwó mọ̀lẹ́ kìyàmà wọn lọ́lọ́ wọn bá wọn da aṣọ ẹ̀tẹ́ bò tó bá dojú àlù kìyàmà bó ṣe gba èyí tó láyé ni ni ó ṣe gba ẹ̀tẹ́ tó bá dojú àlù kìyàmà ọlọ́mọṣẹ́ ìsànú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn israf òmìnira ni wáyé israf àti israf fil kahraba wọn ni wàlláhi láyé tá a ní lọ lẹ́ni nínú àwọn ọ̀nà táwọn èèyàn tí wọ́n gbà fowó ṣòfò òní kàmá tán bóyá iná àtùpà ni àbí iná láìtà ẹ má taná lẹ̀ jẹ́má ẹ má taná lẹ̀ ni lọ́sàn gangan ẹ ṣe láwọn èèyàn tí wọ́n taná lẹ̀ yàrá tẹ́ sùn sí ẹ paná bẹ̀ ẹ má wé sí owó ẹ má wé iná iná nílò yìí àwọn kan wà tí wọn ò rí iná òkùnkùn wọn sùn ẹ̀yọ́ màá yá mi nínú Islam àwọn àlùfáà wa wọ́n ní àwa kébùl israf ẹni tí máa ń nánà apà ń dáńjẹ omi ń wéṣì iná ń wéṣì àsìkò àwọn yẹn ń wéṣì owó kí wọn ni òun tọ̀ wọn ìtọ́lọ́wọ́n ṣe fún ni pé zawalu gba ìdẹ̀ra rẹ̀ lára rẹ̀ gba ìdẹ̀ra tí fi ń sẹ́lọ̀ mi gba lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ó bínú sí torí ó ní inna Allah yuhibbul ní ó ní inna Allah la yuhibbul musrifin ọlọ́run ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń nánà apá ìtumọ̀ ẹni pé ọlọ́run bínú sẹ́ni tí máa ń nánà apá lẹ́yìn náà nádàmú wal hasara onítọ̀wọ́ padà wá yóò wá jẹ̀ka lọ́jọ́ alẹ́ pé ha tí n bá mọ ni nígbà tó wọ́n bẹ lọ́wọ́ mi oko ní ìbádà nígbà tó wọ́n bẹ lọ́wọ́ mi ìbára àwọn irinṣẹ́ tí ó máa ṣàǹfààní àyìnbá pọn mílẹ̀ dùgbẹ̀ wọn ni lọ́wọ́ ọ̀rọ̀ ilé ayé ta wí àbámọ̀ ní bámá ọlọ́niwàlá ọlọ́niwàlá taj'al yadaka magilulatan ọlọ́wọ́ba ní wàlá taj'al yadaka magilulatan wàlá tabsutuha kullal bast ọlọ́wọ́ba ní ẹ̀mọ́ yahun ayahun ayahun sí ẹbí ayahun sọ́mọ ayahun síyàwó ayahun sáwọn afẹ́sìn àyíyá àwọn fáwọn tálíkà àyíyá àwọn síbi ọlọ́run wọ̀dà tẹ́bísùn tó hàn kún lálbàstìn ẹ̀ ti gbọ́dọ̀ nánà pa ẹ̀ mọ́ nánà pa arákùnrin kan wọ́n lè bá níbà Muhammad sallallahu alayhi wa sallam sáàdù lórúkọ rẹ̀ onírà nàbì oní gbogbo dúkìá mi ni mo gbé wa mọ́sálásí ẹ̀ náà fọ́lọ́ ànábì ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o lè ná gbogbo rẹ̀ pátápátá kọ́ mọ́ ní kankan máa ń lè ìdá kan nínú ìdá mẹ́ta lọ́lọ́run gbà ọ́ láàyè láti fi ṣe sàárà nínú dúkìá rẹ̀ kọ́ fa àwọn ọmọ rẹ̀ lẹ̀ lẹ́ni tí wọ́n máa dìde lára owó rẹ̀ tí wọ́n máa jí èèyàn ọ́ dáa ju kó fi wọ́n lẹ̀ yatakaffafuna nasa kí wọ́n máa wá tọrọ báárà lẹ́yìn ìgbà tó bá jáde láyé lọ ata ilé ọlọ́ ata ilé ọlọ́ jama fatakauda maluma mahsura ọlọ́wọ́n bá ní bọ́ ọba náà náà pa àbámà ni ó gbẹ̀yìn ẹ̀ bọ́ ọba ti wéṣìtì omi ọlọ́wọ́n padà fomi jẹ ọ́nyà tó ọba ti wéṣìtì owó tó ń fi ń ṣe lọ́hùn ọlọ́wọ́n padà gbowó ni bọ́ ọba ti wéṣìtì àsìkò ọlọ́wọ́n padà pa ọ́ ti mọ̀ pé òwúlò láyé mọ́nu bọ́ ọba ti wéṣìtì aṣọ ọ̀ padà rìn òwò àbíkó túbá lọ́dọ̀ àbí kó o túbá lọ́dọ̀ ọlọ́ bọ́ ọba wíṣítì oúnjẹ ebi ọ̀padà pọ̀ tọ́mọ wa ní kàṣà á ah! nígbà tí a máa ra oúnjẹ sílé ọlọ́mọdé apákan bú eléyìí òní ẹ̀kọ́ kan náà àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tó ṣe pàtàkì láwùjọ wa al-israf allahumma janibuna shaitan ọlọ́mọba mọ́jì shaitan mọ́jì ọlá ìnú ayé wa tí shaitan tọ́ba kì í bọ̀ ní ẹbọ tọ́ba rí pé ẹ̀sẹ̀ bọ yọ wá kì í bọ̀ nù bídíà tó bá di pé ẹ̀ṣẹ̀ bídíà yóò wá kí ìbọnú kàbáyìí àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́ ẹ bá tún yọ lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ ṣe kàbáyìí yóò wá sọ yín di ẹni tí ó máa ṣe sọ̀gá ìrì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni kéèyàn máa fi ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣòfò nítorí pé ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó kó kú lọ́dọ̀ àwọn àmì ọ̀wá máa yẹ ọlọ́run ọ̀wá fi ń ṣòfò abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sowálẹ́nu òfò allah subhanahu wa ta'ala kó má gba ìdẹ̀ra rẹ̀ lọ́wọ́ wa o abẹ́lẹ́ allah subhanahu wa ta'ala kó sọ̀rọ̀ lé lè láyé àtijọ́ kìíyàmù gbogbo ìta àmà lórí nínú dẹ̀rẹ́ wa àti ìta àmà lórí nínú dẹ̀ra wa tọ́lọ́ wọn bá ṣe fún wa abẹ́lẹ́ allah subhanahu wa ta'ala kó lọ́ má gba lọ́wọ́ wa kó má gba lójú wa kó má gba lẹ́yìn wa kó lọ́ wọn láàánú rẹ̀ àtagbára rẹ̀ àti ìkẹ́ gbogbo omi tó da fẹ́ nìkọ̀ọ̀kan wa dé ọlọ́mọ́sàjọ́ máa dáa jù bẹ́ẹ̀ lọ fún wa gbogbo ìtókù jẹ́ káàtó abẹ́lẹ́ allah subhanahu wa ta'ala kó lọ́mọ́sà sànú wa ń bẹ̀ gbogbo náà pàtẹ́nìkọ̀ọ̀kan wa ta ti náà ووتاتي بانوجا بلا كلمه فريجا نكوكاوى كواتو وشي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته